mo kí ẹ̀yin èèyàn mi eléyìí ni àwọn bàbá ń pè ní tá bá fẹ́ ṣe ìsọ̀rí tó tún ṣiṣẹ́ àṣẹta ẹ jẹ́ ká lọ wá ìkamùdù adánìkan jẹ ìyẹn kòkòrò kamùdù tá à ń wò yìí eléyìí tó jẹ́ pé òun nìkan péré ló ń rìn ló ń rìn káàkiri àwọn tá a bá gbé lóko dáadáa rí i pé àwọn kìnìún tó bá ti rìn lọ wọ́n máa ń pọ̀ wọ́n máa ń tẹ̀léra wọn káàkiri ṣùgbọ́n tá a bá ti rí ẹyọ kan lọ́nà oko àwọn tá a bá ń lọ oko dáadáa tá a rí pé òun nìkan ló ń dá nìkan rìn báyìí ẹ jẹ́ ká mú un ká pa á ká wá fi ẹyọ àtàrí kan péré ẹ jẹ́ á fi sí ẹ jẹ́ ká fi sí gbẹ́rẹ́ ẹyọ kan péré síwájú orí wa bẹ́ẹ̀ ni àṣẹta tó gbóná ni téèyàn bá pérí wa níbi orí ó sì mọ́ fọ́ nítàn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ á lọ gbìyànjú ẹ̀ àdúrà wa ó gbà